من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأرة الأثقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بما فضلك وكرمك يا ذا الجير والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مزبولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم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 بسم الله الرحمن الرحيم الله أكبر والذين آمنوا هاجروا وجاهدوا أعوذ بالله من الشيطان الرجيم ẹ̀wọ̀n àbí kèrè ogun ẹ̀wọ̀n díkà wọn ní kò mọ̀rí ó mẹ́yìn síkà èyí káàbìrí òṣù ló kó mọ̀rí ogun ẹ̀wọ̀n àbùkó mọ̀rí òṣù ní káàbìrí ogun ẹ̀wọ̀n iníṣẹ̀rí a islam ọgbà àdọ́lọ́rin káàbìrí ló yẹ lùkó mọ̀rí òṣù abụghị abụjana kebiri dada mbokomori na e esu ine nwanne ena-ezoghị igwe ọsọ ọrịa lụrụ igwesa agụọ ije nwunye nara je nwunye nara je nwunye enere ya akụkụ n'omori dọba asọ ya tana nka yi wallazi na amanu omori were mmemme ikaka amanu enene dọrọ وهاجروا دم هجرة ولمكة المدينة وجاهدوا في سبيل الله لكورا كتورا كفومري الذين آووا ونصروا أتمنى لدوا غوغا بشهايوا بسلهي وإنة مدينة أنا بكومري مدينة أنا بأنصار الإسلام ẹnẹ́ ìdíra ẹ̀hẹ́nì náà rí lẹ́ẹ̀rẹ́ kẹrẹ́ bí àṣọ́rọ̀ ọ̀lá ìkàhùnmùkù ẹ̀nà ní madina ẹ̀nà dọ́ntọ́ mọ́rí orin ẹ̀nà náà mihijẹ́ orin makaban madina dẹ́dọ̀wọ́ ọ̀rọ̀gá dẹ́ṣàhàíwá dẹ́sìlẹ̀yíwá wà náà sọ̀rọ̀ dẹ́bùwà ọ̀bọ̀ ẹ̀sà sáwánú rẹ̀ kún ɛsɛ asawa ɛyɛ bahurawa kora kusuo da kufo mori ulaika umulmumini ɔmɔdi kiri mɛ ŋazɔ mɛ ɛnɛ dɛvɛ ma dɔwɔ ɛrɛ zɛyizani ɛnɛ zɛyizirɛ ɛnɛ bɛ nana dɔwɔ lahum magfiratu wa otite ezuwa inuba n'omuli n'omuli onora ajaibe mu nebeyo wa rizqun karim ize ananyobanya amasubanye gewu anasuyi gewu omuli kore otite ezuwa anaba aljanna omuli anaba wasa menyisi omuli anaba wasa aljanna n'oma abayo ezo amin amin والذين آمنوا ere nene kaka ɛna ɛrɛ dɔn mimba adu ini ɔba virɛ mɔnɔ ere wa virɛ mɔnɔ do ɔba virɛ mi sunu wɔn bɛ bi yɛ sunu wɔn bɛ bi yɛ anyi iye gana na ina kana na anaba muhammad sallallahu alaihi wasallam ɔri kafiri makanni ɔntɔ mori mɛkɔ na anamɔ mɔra dotu hudaibiya dɛ kɔba dɛ ma.

àwọn náà kọ́ ní púpọ̀ àmì ìjìra ọmọ ìjìra ìmọ̀ ìmọ̀ràn wọ́n wọ́n mọ̀rí àkàkà na ama mi ń bá dù wà ha jẹ̀rù na dọ̀ọ̀ ọ̀rẹ́bẹ̀rẹ̀ mázẹ̀nẹ́ náà wà ha jẹ̀rù dẹ́mi ìjìra ìjìra náà bẹ̀rẹ̀ mi sùn wọ́n jẹ́

inú mu ní nẹ́ẹ̀rọ̀ rún inú mu ní kẹta àmọ̀dúnlé kó ẹnu tí ó nà wọ́n ká ọdún yẹn bẹ́ẹ̀ bí ẹni yẹn kó àyè lọ́kẹ̀dẹ̀ ní sùúrù àmì ọ̀rọ̀ mẹ́lẹ̀ ní wá sí rọrùn ẹ bá ṣẹ́ni rẹ̀ kò yí hijira ọ̀yìnà ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ dómorí àká ẹ̀wọ̀n àká yìí ẹ̀wọ̀n náà má bẹ́ẹ̀ dunda wone ne dum hijira ne do ne ne o mori ka we ba ne ene hina ko inu mo mo inu mo bo onu mo no bo no o bo asa ba na ba be te na ba sa be na na be na ọkọ na ọrọ ka na

wọ́n bá ọ̀pọ̀ tẹ̀tẹ̀ ọ̀nyà ẹ̀nyà pèsè òwúrọ̀ àmì ìsọ́sì tètè àga ìbọ̀ níkẹwéré inú pọ̀ náà yọ̀ọ́nyà ẹ̀nẹ́ ìkàkà ẹ̀rìrà yẹ̀ ẹ̀rà ẹ̀rà ẹ̀yẹ̀wò kàkà ìrà yẹ̀ ìrà yẹ̀ ìrà yẹ̀ ẹ̀fà ẹ̀fà ẹ̀fà ọmọ orí màmí mi tàfíríkà ni dọ́mìtàmì yìí ina aka nana de de dɔw nana dɔw de de dɔw yɛ ntoma mori ne san san bɛ kɔrɛ ko ɛ nana ka na fi bɛɛ ina kasa san nana yi ne yɛrɛ na kɔrɛ ko o muri yɛ sisi yɛ o kɛ wo yɛrɛ ne papa pɛnɛ ina bi ne o nana na ɛ ne ba bɛɛ inu mɔmɔ mɔmɔ ayi tamizi o ma ne fɛ ka ɔna bɛ kayi mi. ina abira kyɛkyɛ ono ntomorika ntomorikira kyɛhe papa paa ah, na ono nyɛ yaw kerekere anara nyɛ yɛ saasa anabana anabana arewa anabana saasa anara nyɛ yɛ sa anabana arewa saasa anase do kaye abawo ne meji dibi na de di tu ha. de di tu hama de abayɛ no de abayɛ no mɔ ẹ̀yẹ́ mi mẹ́rin òkà wọ́n mẹ́wàá lè tẹ́wé náà sàbọ̀ ní tó mórí tẹ̀wọ̀ rí ọ́ ẹ̀nà bẹ́ẹ̀ ẹ̀rọ rí àwọn ẹ̀mọ̀ pa ẹ̀rọ rí àwọn ẹ̀yẹ́ wọn fi mọ̀ pa ọ̀dọ̀ ọ̀dọ̀ mọ̀ nọ ẹ̀dọ̀ náà mórí ìlú ẹ̀rẹ́ náà lọ́sọ̀ sí àìkọ́nù ni ẹ̀tẹ́ ẹ̀rẹ́ ìwà àyìn náà wọ́n bí ẹ̀rọ mi. mùsùlùmí tó mórí ìlú ẹ̀kọ́nà wọn ní àṣẹ rẹ̀ sá jẹ́sẹ̀ ní sá bí ẹ̀bẹ̀rí kí ikọ́ ẹ̀kọ́ bí àbà ẹ̀kẹ́ irí fún kí bí àbẹ̀rẹ̀ irí omori onomori kàbí ìbẹ̀rẹ̀ irí fún kí ìjẹ̀yẹ agbésẹ́rẹ̀ agbére ka pempem nọ ẹni àkẹ́yìn sí èyí ọ èyí bèzí ní kúta sábà hàn náà wọ́n náà bí ẹni bí ẹ̀rú dìdìlò bí ẹ̀rú dì nọ́ọ̀bì iṣẹ́ ẹ̀yìn náà hẹ̀kẹ́ náà kàákà anyọ́ ẹ̀kọ́rọ̀ pẹ̀tẹ́ dẹ̀ tẹ̀rẹ̀ sẹ́ ẹnu wẹ́tẹ̀ ní dẹ̀ kí sẹ́nu dẹ̀ ẹ̀ṣọ́ tẹ̀rẹ̀ ẹnu wẹ́tẹ̀ tẹ̀rẹ̀ nípa ìrẹ́ ẹ̀wẹ̀ nìní dẹ̀ kí lómori ọ̀rọ̀ rẹ̀ أمام كمريو كاكا فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون أمريكي ويل وين هي ويل لأن هناك كي يكتبون أه؟ يكتبون الكتاب بأيديهم أفوة أه من تريتك ثم يقولون هذا من عند الله أولا من يديك يدو إيه، مريا أولا يديك ريو مريا sexual time nature le yashtaru bihi thaman qalil obi oyise yesa pini ise hono ni akenyo ya obi obi agwenwo re hono ni enyo ya agugwe hono ni fawailu lahum mimma katabat aydihim omorikaye weyọrọ abẹ nini inisẹmẹ tẹrẹ abọ wọwọyilu lahum mimma yaksibun weyọrọ abẹ nini inisẹmẹ naase re de ase dọn. inogu ọ̀rìnẹ́kẹ̀ ọ̀rìnẹ́sẹ́ ọlọ́mà spọ́tún tó mú nínú bí kúrò islam wọn máa jìn bí kèbìrì ẹ̀hú di ẹ̀nẹ́ kíkọ́ àmà bí a sọ ẹ̀rẹ́ sáà bí kúkọ́ ọ̀bọ̀rọ̀ ìrẹsù exploit ana ẹ̀kẹ́ ní ẹ̀yìn sọ́sà exploitation sí fún kìlọ̀ ọyịsị dọba nya kene ọyịdọba oge etiro kene bia bia esupanyo katokata anisani lọ omori ọsùn gbanye yọrọ ọnù wàllu ọhìn gbanye n'ihu nìkan onye nwere omori. wallahi tallahi enyo banye ne huni kai wanya kwanye wo muri agoko na nye wo muri ono muri ono ko onyo banye egane banyo banye ne hu no banyo banye do muri inna akramakum inda allah ya man banye hu no man banye do muri láti ohun tó mọ̀ rí ní ọmọ ọmọ bá ní dẹ́ẹ̀mẹ́ ẹ̀ ẹwọ̀n ọmọ ní bá yín bẹ́ẹ̀ mọ́ rí yá ẹwọ̀n ọmọ ya, ọ̀bọ̀yà ọ̀bọ̀yà ọ̀bọ̀yà ọmọ ọmọ ní bá yín bẹ́ẹ̀ mọ́ rí náà káyé àgbàmì ní ẹni àkù ilé ihu ọ̀nà tí lọ́sọ̀ èyí yẹ fẹ́ ọmọ ọmọ láti ọ̀tọ́ mú rí yìí àzọ́ mú rí yìí tàbí yìí iná kaná lè mẹ́rin inú mọ́ tó mú rí yìí náà náà igbó tó mú rí yìí bọ́ dẹ́dọ̀ yóò tó mú rí dẹ́mi hijira dẹ́mi dẹ́mi jihad dómú rí ààyè ká ẹ̀wọ́ e ká e, ẹ̀wọ́rẹ́ e ndáná dọ̀jà wọ́ ẹ̀wọ̀ pàní ni ẹ̀ ní èkú náà wọ́n ní ní èkú náà àṣẹ́bì lẹ́wọ̀ láti ọ̀tọ́ mú rí yìí orí ti ikú ìkìyà máa bọ́ ìmẹ̀rẹ̀ èkú náà wọ́n ومريك انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا ومريك ليه إذا من ماوني هنا وين هماما يعني الله فيها هنا يعني أي هنا يعني أبا هنا يعني أكا هنا يعني أجي هنا إنا بس أسأل يه هنا يا مجي هنا إنا هنا omurika ye oyihunemwe n'ebihunemwe kwiganeko omurika ono panikuza amama ono panikuza amama ane slot yonto omurimu muri ova yanyu muri ova yanyu ehe yabava omori ọmọ ẹwà mẹ ẹnẹpẹ ìdẹnikọ náà rẹ na yìí náà na náà jẹ náà wéè rẹ ìdù wéè rẹ ìdù wéè rẹ nínú ihu náà náà du ayé omori ọmọ àlẹ kẹlẹ ìdù ọba na azụ ya lọ́tún tó mú rí ni mú ya rí ni àníṣọ́sọ́wọ́rọ̀ kọ̀ọ̀rọ̀ mọ̀ sówó rẹ̀ asọ́mẹ̀wà bẹ́ tẹ́ná jẹ́nà àṣẹ ìkanáwà bẹ́ tẹ́ná jẹ́nà ọ̀nà wa wọn agoka aromawa wọn amáwà bẹ́ tẹ́ná jẹ́nà omori ike náà yóò òwúrọ̀ ọ̀nyá kẹ́nà ọ̀rẹ́ yẹ sọ́bà ṣe ikú fi àràfà kọ̀kẹ́ yà mà ẹni kàtà ń bọ̀ kàrẹ́ ẹ̀ dáàbà ní kọ̀ǹgọ̀ ìjà nà mọ́. wọ́n wọ̀ ọ̀nà ayọ̀ wá ká ọ̀ka àbà ká màmá ní nìkyé àbíjà mẹ́rẹ́ bẹ́ẹ̀ màmá yẹ ká màmá ní wàhálà títẹ̀. mo kọ́rẹ́ tẹ́rẹ̀ wà á dọ̀lì jẹ́ nọ̀bà ń wọ́n sì firdaus wà á mú kọ́rọ̀ ká àbúrò àwọn ní firdaus. أنكم توم صلى الله عليه وسلم مكا أين يوم قرى من يوم سيونا الجنة الجنة ليه هم كي أرضان أو يوم قرى أنا توم ليه مكا أبانا بان والجنة إلا ينبو مليه أرض يوم مليه إنا أبانا بان والجنة إلا ينبو مليه ukɔnɔ lɔ ɔba kuku ba ase nhyɛ lɔ ɔba kuku bia na lɔ ɔkwa yɛ na da mu ano na ɛna lɔ ɔwere ala kaa yɛ sɔhi bi kur'an kɔnɔ ko kur'an yɛrɛ so láti ọjọ́ mórí ìlú ilé màmá màmá ọjọ́ mórí kìí ya ọmọ olùkọ́ ma àkàrà òun lè kìtà bẹ̀lá ọ̀rọ̀ náà yára ọmọ bàbá bọ́ọ̀bì dín yaba ɔnɔ bɛ nana akaka ye ɔnɔ ɔnɔ ke kura nuhu dɔ ko kura nuhu lesu anyi na akaka kɔdiya faala nas na sɛwɔ bɛ ma anyi anyi anu bɔbɔ nyan kanta wot kɔntɔ omori ɔma ka ɛdɛ na ko kura nuhu bɔbɔ omori aka kura nuhu ويشمل المعنى أفهمهم لكتاب الله أقرأهم وأفهمهم لكتاب الله أقول كأي معنى كأي أقول كالفو كالفو أنه رسول أمان أن وطنا كأي ساكا وأنا ما مدوك وما أبدي ساسي مي ساسي مي سبعين مناسي مي أقول كأي رسول ewu no nto muri akai ebo no kene ona ko yo do ye aza ne bo ye wa e me ko yo sa ko ye wa se ko ana kai no bon Slot from Tom Rinzi. Sallallahu alayhi wa sallam. Ọwọ́ bọ̀ ọ̀nà ẹ̀wọ́ yẹn ọ̀dọ́ ọ̀kọ́ àbálùkùránù rẹ̀ so. Ẹ̀wọ́ e yẹtẹ lẹ́yìn túmọ̀. Ẹ̀rọ e tẹ̀tẹ̀rẹ̀ ẹ̀nà e náà kò rúù ɛna rudu ɛku ne tɔnyi no bɔ ezira ayɛ wura ɛda ɛwura hɛ ɛni nɔt dɛ ɛkó yɛ so aban sọlọtì ọtọ wuli yɛ kó kura kura so ama ɛmɛ ntumi kura ɔlɔ ayɛ kó ɛbɛn kura ni yɛ dɔ ntumi kura anu ebi ti kura anu yɛ. jẹ́mà kàkà òzèhé àbòzèhí náà ẹ̀hẹ́n ọ̀dọ́nà kú ọ̀ òzònyẹ́ra ní ìhìrẹ́ so ọmọ ẹ̀kọ́ rẹ̀ nyẹ́ra ìhìrẹ́ so ẹ̀yẹ́ máa ayé túmọ̀ nínú koran àbíjá aṣọ àbọ̀ aṣọ àrùn ọ̀dọ́nà kú àbíkọ̀ ìhìrẹ́ so lóòyì túmọ̀ koran lóòka yìí ọ̀dọ́nà kú àbíkọ̀ ìhìrẹ́ so lóòyì túmọ̀ koran àwọn ọ̀dọ́ àmọ̀ kagu konto muri kaka akra'uhum li kitabillah eh akra'uhum li kitabillah yaqtadi ma'nan akhar wa af'amhum li kitabillah slot konto muri ni rama alquran yewu ana ko yesu dore yewu do yutumanu sawa zaka kawaka alquran wa metadabburan ini ini principle qur'an ayika ọ̀dùkà wà á ká do àmì tàdàbọ̀rà sáyẹ tàdàbọ̀rà do èrò níní tuma do èrò níní sọ́nọ́kà ọ̀rọ̀ náà yí tuma náà ọ̀rọ̀ mi sonoka? níní sọ́nọ́kà ọ̀rọ̀ mi èrò níní náà islam tó mọ̀rí nìyí wọ́n tún kọ́ àwọn mẹ́rin tàdàbọ̀rà ọmọ yóò sí èyí dọ́ọ̀bá yá yìí. muri osie yi ni dɔɔba ya yi ɛbɛ ne kaka aabi ana sororo hi kura ni yire so ne hɔ ne yina ne boro a ɔne ne nigeria ɛbɛ bɛ ɛne north aaba bɔ ɔyi yɛ rɛsɛra tam yɛ ma ne yina ɔkyɛ kɔnɔ na yɛ ma ne yina yina dua na ɔne ne gyina na ɔyam ɛhɛrɛ ɔyam dayi. láti ohun tí ó mọ̀rí ní ƙùrán wọn ọ̀nà tó mọ̀rí káyẹ sallallahu alaihi wasallam káyẹ ala káyẹ sọ́hìbọn ƙùrán ọ̀nà kó ƙùrán yíò suna pé kìyàmà da káyẹ ọ̀ka ikra warta wa kaduwa hẹrẹ iná janna ilu ala hatu ọ̀nà ọ̀bà hwapẹ̀lú wa jẹ́ tu iná janna pé kìyàmà aljanna ni darajat di jahannama ni barakat ọ̀rọ̀ náà wọ́rọ̀ múrí ọ̀há àbáyé hàn ní jahannama ni o ọ̀rọ̀ náà wọ́n mẹ́ra òṣè eré jahannama bò òṣè òṣè àbìní bẹ́ẹ̀ tí wọ́n ọ̀nà mẹ́sẹ̀ yẹn náà ó sì dìbì ọ̀rọ̀ náà wọ́n aljanna aljanna ni wọ́n náà hẹ́rẹ̀ wọ́n hẹ́rẹ̀ turan wọ́n lọ sí hẹ́rẹ̀ náà aljanna wọ́n sẹ́ daraja tani ni jahannama ni barakati wule na washa aljanna mo ile okikon koro ima na ba meke aljanna ma ba omuri na wasme da ba omuri ha ho ni jahannama ile okika o koro ima na ba meke ile jahannama ya go yo omuri ochobi lo yi amen amen amen amen so so na na asabi jama another the tell kere kere abana orinehebi ehukirikiri inu mano nane naheke asabena badete ehukirikiri inu mabo ohu noro ne ehukirikiri inaje ohuna resina bakakaye enani na sunno no yetem enesi sunno no yetem anonto mori wana sepa ko na sunno ida yete on yutoshan abana abana hamame da anyị kọmishọn rẹ sọ nene ụmụ mi nye ụrụkọ ọhụrụ wa tinati bọọlụ ni ọ na-adụ ala ẹni sọ ihe kọm ọwọ to ntụsọ ntụ omori iyi it's not measurable it's not measurable yẹ ẹlẹ́rìí mọ́kú ẹlẹ́rìí ṣẹ́kì tọ́.

kweli yana tasawwal picha ni midede roni na mnatara uruko mtu mrifu na mara utushe na bakari ni mtu mlio ono umar ni mtu mlio ono usman ni mtu mlio ono ali ni mtu mlio kuko kwa kwa ana kanti kanti kanti no akoko ba ba bi mere ba bi so ne ake opina ka kana even do ase ba bi so ne ake ne ba be kai na ake on to muri o bo nya ku tebe adaba al khair kafa kafa salawatu rabbi wa salamu alayhi eneze nyoya ateje ni be aso la te to muri ye fe akeyako kakaye bọ́dọ̀ nọ anyibanye mẹmẹnyi daraja ọnyẹmẹ nyudi tse adukuno ntọ mori. rere akọ ọdini fa oyi ni takanda nini amadu nyere nizi kakama kọmu na obu wa tete ba bẹ ahe nfo ayi karo suni wadu na wali makamu na obu wa tete ba zafa okudi ọlọdi mebi yinan bana ya bana ya bi na kakana udi obi na kakana ọrụ. فويق الرسول ودون الولي ojana nabi ne bana ojo bi na kakana ọbụ fuwa ịka rasul dọba bisa sadi dọba ya suke fuwa ịka rasul wadu na wali ọka yi anabi ohu na ntụ che che ohu na ọntụ che wadu na wali ịda nabi ɛne bi ne mɛma ne hunu ɔntokye dɔne yɛ akɛte wɔ yii ɔna ɛwɔ yie ɔmɔdi ɛne bi ne hunu ɔntokye ɛne ɔna ɔna yɛ akɛte wɔ yii ɛwɔ yie hunu ɔntɔ a wɔ yie hunu ɔntɔ ɔmɔdi ayɛ ɔno dɔba bi sɛ ɔtɔ yɛ sukyi na anasɔ ne bi adi ka yɛ wɔnyɛ ɔntɔ aka ɔba nabi da abɔntoma nabi ɔna yɛ abɔ ne bi ɔntɔ wà graduate who ní school náà láti jádọ́ ọ̀rọ̀ ní school náà tọ́ ìsìlọ̀tún tó wọ́n ní ìlú ọ̀nà ojú na wọ́n ní university without secondary school wọ́n kùnrin ojú na wọ́n ní secondary school without primary school wọ́n tún kọ́ wọ́n ní primary school pàṣẹ àmọ́ àní àdínní tèèkà primary level teacher. bí I ọdún ọmọ ya dáṣọ́ dọ̀tí ní èyí primary school The dé tìjà àmọ́ dáadáa dé dé tìjà mporo dọ̀nà wọn secondary school ọdún ọmọ àmọ́ àyè àmì primary ọdún kàkà wọn nínú official primary school kẹmu kí ni yọ ẹ̀mí primary slọ́tù tó mú nínú ìdọ̀tí ní mẹ́kọ́ wọn náà ìdọ̀tí إليهنا فقد جاءوا ظلما وزورا إليهنا إليك muri ọba ya yi owó wa ẹ̀rà bí tàbí ẹ̀rà bí yàní kìtẹ́bùn arabi yìí na ọbọ̀ mọ́kọ́dọ̀s ẹ̀rà bí tẹ́kàndọ́ níwẹ̀ ní ètùkà sí lárúbáwá tẹ́rẹ̀ ẹ̀rà abánọ́bí holy book ẹ̀rà abánọ́bí holy book enyanie wakubana sio meuma ehi book ni literature book eh si literature book do read eh shakespeare bi one part of literature book novel novel si novel do read do ile larabawa chere láti ọ̀tọ́ mọ̀rí múrí ọ̀báyá múrí ọ̀báyá àbáyá nínú ọ̀báyá pẹ́tà ọ̀báyá nínú na àmìn والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم شيء عليم الله أكبر يوم مريم yóò máa rí èsì ẹ̀nà náà náà ẹ̀dẹ́ dọ̀ ọ̀dẹ́ sàṣún tó mọ̀rí yìí kẹ ẹ̀nà náà dọ̀bì dé ọ̀yẹ́ bọ̀ káyẹ̀ wà ní yìí náà wà dọ́mọ̀rí wà kánìkà wà ó lòlù arahamu bá bọ̀ wọn àwùlá bí bá adé fi kìtà bẹ̀ lẹ̀ ọmọdé káwé rẹ̀ ẹ̀nà náà wà ń ɛnana banda ebebe ɛnana aka yani andɔ al-asab anda ho ne pada ho ne pɔnɔrɔ baadɔn ma aw labi baaden fi kita dɔ la omori kɛ na ɔbɔrɔ tura otoli gbɛnwo ina kari o mori yi silati o yi. ejenye maami mutala atul kutub alislamia ne kama nlezi zile sokenen kiyama he ay ne mezi kiyama re vivenye amori ne me shavire spot on to moni tiyas letu ne mezi ini hukumu mira adanya wale ndio adanyara one wee sikere eri iyi jenyi o riri ugwu ahụ wee su n'ori ugwu ahụ n'ori n'ugwu ahụ adanyara adanyara ọdọ ogbu tụrụ ọwụ na onye a ka onye onye kene ọkwa ewu ọwa na ni situation dɔɔdɔ su an yɛrɛ na wɔn mɛ kpanye ɔre ada yɛrɛ ɔn yɛrɛ wɔn ne pata kɛnɛ de akobi de akobo nyɔnyɔ nyara de kadɔ nyɔnyara yɔn de ko n'obu wɔrɔ tura wulu n'ɔfana. islam ọmọ ẹ̀yà àgbàgbà gbẹ̀nyàrá ẹ̀yìn ogun omori omori ọ̀nkaba ọkọ̀lọ̀ wà gbẹ̀nyàrá àmà àmà àmà àmà àmà ìrísí omori omori kò wúlò gbọ́ ìjẹ́ yín náà kùbọ̀rọ̀ tó náà ọdún náà ọ̀nyàrá náà kọ̀ nyọ́nyà ọ̀nyàrá kẹlẹ́ ẹ̀mẹ́ wà bẹ́ẹ̀ nyọ́nyàrá. lọ́tún tó mú náà bọ̀rọ̀ tó náà kù ha múlẹ̀ ọ̀bá yà. ular ha na ebe na ọmọdé na kàkì ìpadà tọ̀ntẹ̀kọ̀mọ́rí òní rọ́hìm ebe na ìpadà òmòrí ya ẹ̀ka ya ọmọdé na kàkà ọdún situation na na bẹbẹ ọmọdé na rọ́hìm na pọ́nyìn na gbogbo ọmọdé na na

وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إلا أن تفهموا إلى أوليائكم معروفا نمري أكا إذا نكاي أكا جمهوري شو كي إنما بندهم دي دوبوكو موري إني ريدو يبغون إلا أن تفعلوا إلى أوليائكم معروفا ɛdɛ ne ɛba ɛdɛ ne ɛbɔ kuomu ɛdɛ ne odi dudu ba ntɛ wa ama ne ɛbɔ kuomu di ɔna hɔ wa o omori kaka yee vanyi biletiri nu isikawa mɛ kaanam jose ɔno no nam ayi mɛ nam kɔsi kɔn bɛ ka nika yi ozo ato ikɔ mi wɔsi yɛ tetɛ wa nyo gu ɛhɛ hɔnyara awɛ kan bi awɛ ɛwɔ yi awɛ ɔno ni kan bi awɛ ewu mo mori ɔno na ni nugu afa Eh? ɛhɛ ama ozo ato ikɔ wa mi win wɔsi yɛ ɛtɔ amanhyɛ wɔ paa ne yɛ mama yɛ na kan kɔnɔ bi illa antaf adu ila awliya ikum ma'arufa ɔlɔri yi n'esu ina na na mori gogutu ɔdi islam ɔdɔ kawa kaka yi amanhyɛ wɔ paa ne yɛ tɔ no ɔdɔ ɛwɔ awɔ ɛwɔ tɛ ereke wɔn na ɔno ẹ̀dọ́ àká iná ló náà mórí ó gbé àwọn mórí ọ̀ṣọ́ ọ̀gá ẹ̀nù ẹ̀nù àwọn ọ̀rẹ́ wọn náà kókò náà ẹ̀ lọ́wọ́ náà múrẹ̀ náà wọ́n jọ mórí yìí òmórí ọ̀ṣọ́ ọ̀gá anáwòrán kùtò ọ̀rọ̀ iná nínú iná nínú mẹ́fẹ́ àrí ọ̀ṣọ́ ọ̀gá káwá kúkú náà bí

وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم إن الله أمريك بابترون أمري بكل شيء عليم أما يرى بساسا يبيت أين أنا جمهوري أين أنا جمهوري أمري يرى بلا يبيت أين أنا جمهوري صدق الله العظيم الله أكبر na سورة الأنفال أتان muri annaba ọmọ ya wọ́n na ya nfani ọmọ turu imani ọmọ turu ọyẹ ọmọ turu lafiya ọmọ turu izeyi ọmọ rí na okogo ami kama akatira so ka ɔrɔrɔ ma yɛ nana bɛ tɔrɔ so kɛra abɔ yɛ ni mɛ ha dɔrɔn na bi lɛyila tó ka ana bi kɛra bɛ kɛ wuli hɛnda ɔna bɛ yɛ kata do ɛri ɔnaani ma kɛ nɛra mi lɛyila tó ka dɔrɔn ɛri ɔna ɛna mi lɛyila tó ka ɛmi lɛyila tó ka dɔrɔn agubɛ ko yɛ ɛri ɔna adabanyɔrɔ hara yi ma kan. agbèrè ahẹ́kù ẹ̀rẹ́ náà bẹ́ẹ̀ harahimaka ẹ̀yànàmọ́ ọmọrà agbèrè lẹ́yìnlẹ́tù kọ́dùrẹ́ náà agbèrè ahẹ́kù ẹ̀kù ìhúrì yìí maka náà dẹ̀ mọ́tòtò bí. àbí ẹ̀rẹ́ nìka ìmìrì anábùdọ̀rọ̀ bí fárí bá bẹ́ rọ́bì aláha àmọ́ anáyọ̀ ọ̀kàtẹ́ka ìrẹ́hùkù ìhúrì ha ń bọ̀ ọ̀bù abúlé òbí fárí ọ̀kàkà ẹnìyẹ ntòmúrí ẹnà ẹsẹ àti ntòmúrí bá wa inú ya ntòmúrí yìí nìyẹn. ìyẹn mọ tọ́ ìbáwọ̀ ẹ̀kọ́ ìhùrẹ̀ ẹ̀ta dọ́ ntòmúrí dọ́kọ̀ọ̀nà dọ́kùn kìyàmù mi dọ́kùn kìyàmù mi mi lọ́nyìn náà fi yà ọ̀nyìn náà fi yà náà dọ́dọ̀ wọ́ ẹ̀wọ́

ihe na ntụ ewe ihe mba n'otu ugboro ikwe efe m nne ihe na azan isan dọkpụ akwụ ọka nọshọn kwụsala pọọlụ n'ihe nwe kọma n'aba afọgbọrị dị n'ihe ẹnana bó dáre lòdì fẹẹrẹ tí hẹbi sọmọ nìyẹn lẹwọ kẹrẹ wà gbọ yẹn wọn mi nìyẹn bí sísẹ ìsísàlì níbi yẹn wọn kọ́mà náà wá ọmọ ìsẹ́ni kúsọ́ lọ pòórò báṣẹ kúsọ́ lọ bí bíi tọ́lọ pé yẹn kọ́mà náà wọ́n mọ̀ fúkẹ́ yẹn adùn ọ̀rẹ́ ìsísàlì. ìsísàlì náà wọ̀ gbọ́dọ̀ ní ọdọ́kọ̀ ní ìjẹ́ wọ̀ ká ọmọ náà wà sẹ́jẹ̀ ní yìí. ẹni rà hó ekú òwúrì kí n bà. wọ́n mọ̀ mọ̀ gara rẹ̀ sí èsì kàkàbó rẹ̀ àbúkọ̀ ní tó mọ̀ duwari were ini sana nono ya ni kaka ye ofero iye bira la kuyi laylatul qadr ya baka ya kaya yi yuri yuri yanzu ana ya ni ke ina oda ori his ori ona onye he onye pa mi ni ba onye ni Okay, now see, I'm not so good. I couldn't let you cut that one off. lórí àwọn ọ̀pọ̀ tó dìrẹ̀ ní ọdún dàpọ̀ ọmọ ọba ẹkùn náà wà bẹ́ẹ̀ jẹ́nu. ọmọ ọkọ̀ ní ṣẹ́wọ̀ pọ̀ torí ẹ̀ máa rọ̀ àbọ̀nàdì ẹ̀ lókà ní ìṣọ̀ máa nínú ìtùkà bọ́mà ẹ̀kí má sì máa sọ yẹ pẹ̀lú ìràwọ̀lẹ́ ilẹ̀ tó kọ́ albarkila lailatul kadiri ay reku ya jina ne na nan poro ni grupi da ile kai eto hozi ina jin baba wana masha Allah ni an ka a suma tete bi husu question and answer amma ne reka ne reka ya zo tuwa otu to gomuri sallallahu alaihi wasallam ima sɛ tuba duba to bi omori ara jɛ are sadi ni nyimi ɛkɛ hɔn ya ne to ina nɔ ne ka iba sponsor ni re school lɛ nɛ ina nana la di islam ina re school lɛ nɛ ɔri outfit nɔ ni yɛrɛ kɛ lɛnye o yɛrɛ ka ago ki ne yɛrɛ lɛnye ina nene ɛrú ti re ba jɛ o ayɛ ka baa ɔna mɛ yanni pàtó tó wúlò di yɛ enyima di atɔke hɔ n'obooro ya ɔne ba fɛ sponsor ne mi ɔbɛrɛ mu no bibire sika olera ayɛ ɛta olera ayɛ ɛba ko ɔne pii kɔsibɛ ɛba hore paki awɔ yɛ yɛ eri new section no naa baa e e yɛ eri ɛnwa alɔsɔ mi de nye one pii kɔsibɛ ɛba hore ɛni ɛni long term plan naa yɛ e ka yɛ iri bi meje ne ye ne tu ne ne be ba mama yi ni bi ne je ne je ke ne asis e me ba ma asis la ne so se ne lo isho mori iba ire de pi cos never ini nu session na ava han ama ko ko wa do pake e bi pi ko me wa ho ibe sibile yo sa oni me pi ke ne ho dire sibile jo ni ere ka onore ọ̀nà ọ̀rẹ́ gbàngẹ́rẹ́ mẹ́tẹ̀rẹ̀ sáàfí ọpàkẹ́ ìnìyà ọ̀kẹ́ ọ̀rẹ́ ìnìyà ọ̀yẹ̀ òun lè sáàlù bárẹ́kà tí náà bó sọ̀nà ní àṣà ọ̀nà orí mú sọ̀nà ní òyìnbó ní sí húnà ẹ̀ bẹ́ẹ̀ apú àwọn tẹ́tẹ́ bẹ́ẹ̀ àwòsàn tẹ́tẹ́ ahụ. àbí jẹ́ mẹ́wàá kan ọ̀gá wà rẹ̀ wọn ọ̀gá wà rẹ̀ wọn lẹ́sẹ̀ kẹtẹ wọn wọn àbúkẹ́ ìbílẹ̀ mi ó bọ̀ kẹ́mi títẹ́ gbọdọ̀ inú bọ̀ gbọdọ̀ tẹ̀rẹ̀ mọ́ omori ọ̀sẹ̀ yìí mi ami ihu umuri na ba waye umuri lafiya uchuye tatna chanwa zinyanya yan katana ina chanwa zinyanya res to kana ko wasu lafiya ya da soyi wa wasu lafiya no da da soyi na bo wa me e koza yi loyi ize ao ugwa na bo ka ya tai en wala na wo chuye ya tai wa wo chuye ya tai na bo wa zuwa zuyo zezi ini amurka yi do na ba so yi kataka sere dia amin omori na wetinye hayi tinyide ni ize hayi ozo na maza na be kide ni kwaye rere ko ihi wa atore na be kiye na kwere so ida yukirikiri e wo mori e wo me ho na ya ni suleiman ya na dure bi de ni kuto ya e ni tire so ya na so ya bo na ya amin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 اللهم يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا صريخ المستصرخين يا ضياف المستغيثين يا كاشف السوء يا أرحم الراحمين يا مجيب دعوة المضطرين يا إله العالمين بك ننزل هوائجنا وأنت عالم بفقدها بك ننزل هوائجنا وأنت عالم بفقدها بك ننزل هوائجنا وأنت أعلم بفقدها برامتك يا أرحم الراحمين ويا رب العرش العظيم ويا رب العالمين إنك على ما تشاء قدير لا إله إلا الله العلي العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع رب العرش العظيم الحمد لله رب العالمين اللهم كاشف الغم مفرج الهم مجيب دعوة المضطرين إذا دعوت رغمنا الدنيا والآخرة رهيمهما فارحمنا في هوائجنا كلها بقضائها ونجائها رحمة تغنينا بها عن رحمة من سواك برحمتك يا رحم الراحمين إنك لنا فشاء قدير اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إنك, إنك, إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو كريم ودود تحب العفو فاعف عنا برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك برحمتك التي وسعت كل شيء أن تغفر لنا ذنوبنا وأن تغفر لنا ما بيننا وبينك وأن تتحمل عنا ما بيننا وبين خلقك برحمتك يا أرحم الراحمين إنك على ما تشاء قدير وبالإجابة جدير اللهم إنا نسألك من كل خير ما سألك منه عبدك رسولك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون ونعوذ بك من كل شر ما استعاذك من عبدك رسولك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون اللهم إننا, إنا نسألك من كل خير ما سألك من عبدك رسولك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون ونعوذ بك من كل شر ما استعاذك من عبدك رسولك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون اللهم إنا نسألك من كل خير ما سألك من عبدك رسولك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون ونعوذ بك من كل شر ما استعاذك من عبدك رسولك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون اللهم انصرنا ولا تنصر علينا وإن ولا تعين علينا وآثرنا ولا تؤثر علينا اللهم جافرنا لمن ظلمنا اللهم جافرنا لمن ظلمنا اللهم اجعل فارنا لمن ظلمنا وانصرنا على من آدانا وانصرنا على من آدانا وانصرنا على من آدانا ولا تجعل الدنيا كبر همنا ولا تجعل الدنيا كبر همنا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا ارحم الراحمين انك لما تشاء قدير ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا فارحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غرامة إنها ساءت مستقرة ومقامة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برامتك يا ارحم الراحمين إنك لنا فساء قدير اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قلب وأمل ونعوذ بك من النار وما قرب إليها من قلب وأمل اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل اللهم عليقنا بالصالحين اللهم أدخلنا الجنة مع الأبرار مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء وحسن أولئك رفيقا اللهم أدخلنا الجنة مع الأبرار مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم أدخلنا الجنة مع الأبرار مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا دعواهم فيها سبحانك اللهم وتهية فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين إنك لما تشاء قديم وبالإجابة جديد إلهي من الذي دعك ولم تجبه ومن الذي سألك ولم تعطه ومن الذي استجارك ولم تجبه ومن الذي استغاث بك ولم تغثه ومن الذي توكل عليك ولم تكفي وغفاه أغثنا يا مغيث أغثنا يا مغيث أغثنا يا مغيث اجعل من ما أنت أهله فإنك أهل التقوى وأهل المغفرة ولا تجعل بنا ما نحن أهله فإننا أهل الذنوب والمعصية يا صريع الحساب يا شد العقاب يا غفار يا رحيم يا فالق الحب والنوى يا مفتح الأبواب يا مسبب الأسباب يا غافر الخطايا يا ساتر العورات يا مانع البليات يا مقل الأثرات يا مهي الأموات يا قضي الحاجات اخذ هوائجنا واشمر دونا وارحم موتانا واستجب دعوانا وتب على أحيائنا اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء من والأموات برحمتك يا أرحم الراحمين إنك على ما تشاء قدير وبالإجابة جدير نعم المرء نعم النصير اللهم إنك عفو تحب العفاف فعني عني اللهم إنك عفو تحب العفاف فعني عني اللهم إنك عفو كريم و ودود تحب العفو فاعف عنا يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمة الواسعة يا مطلعنا على السرائر والدمائر والهواجز والخواطر لا يعزب عنك شيء أسألك فيضة من فيضة فضلك وقبضة من نور سلطانك وأنسا وفرجا من بار كرمك أنت بيدك الأمر كله ومقالد كل شيء فهب لنا ما تقرب به أعيننا وطلبوا منا سؤال غيرك فإنك واسع الكرم كثير الجود حسن الشيم ولبابك واقفون ولجودك الواسع المعروف منتظرون يا كريم يا رهيم برحمتك يا رب الراحمين اللهم إن كان رزقنا في السماء فأنزله وإن كان في الأرض فأخرجه وإن كان قليلا فكثره وإن كان كثيرا فبارك لنا فيه برحمتك يا رب الراحمين اللهم إن كان رزقنا في السماء فأنزله وإن كان في الأرض فأخرجه وإن كان بعيدا فقربه فارزقه وإن كان قريبا فيسره وإن كان كثيرا فبارك لنا فيه يا أرحم الراحمين إنك لما تشاء قدير وبالإجابة الجدير نعم الله نعم النصير إلهي من الذي دعك ولم تجبه ومن الذي سألك فلم تؤته ومن الذي استجارك فلم تجره ومن الذي استغفرك فلم تغفه ومن الذي توكل عليك فلم تكفوه غفاه أغفنا يا مغيث اجعل بنا ما أنت أهله فإنك أهل التقوى أهل المغفرة ولا تجعل بنا ما نحن أهله فإننا أهل الذر والمعصية يا سرع الحساب يا شديد العقاب يا غفار يا رهيم يا فرق الحق والنواه يا مفتح الأبواب يا مسبب الأسباب يا غفر الخطايا يا ساتر العورات يا مانع البليات يا مقيل العثرات يا مهي الأموات قاضي الهاجات اقضي هوائجنا واشف مرضانا وارحم موتانا واستجب دعوانا وقضى على احيائنا اللهم اغفر لنا ولابائنا ولامهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الاحياء من والاموات برحمتك يا ارحم الراحمين اللهم ارحم جميع اموات المسلمين اللهم ارحم جميع اموات المسلمين الذين شهدوا لك بالوهدانيه وماتوا على مالك اللهم أنزل على قبورهم نورا ورحمة اللهم أنزل على قبورهم نورا ورحمة اللهم أنزل على قبورهم نورا ورحمة برحمتك يا رب الراحمين اللهم اجعل قبورهم من رياض الجنة وأرهم مقائدهم من الجنة بكرة وعشية برحمتك يا رب الراحمين إنك لما تشاء قدير اللهم ارحمنا اذا ما شئنا إلى ما صار إليه اللهم ارحمنا إذا صرنا إلى ما صاروا إليه اللهم ارحمنا إذا صرنا إلى ما صاروا إليه اللهم ارحمنا إذا صرنا إلى ما صاروا إليه اللهم ارحمنا إذا صرنا إلى ما صاروا إليه اللهم ارحمنا إذا صرنا إلى ما صاروا إليه اللهم ارحمنا إذا صرنا إلى ما صاروا إليه برحمتك يا أرحم الراحمين ويا رب العرش العظيم ويا أكرم الأكرمين إنك لما تشاء قدير وبالإجابة جدير لمن ومن النصير إلهنا أنت المحرك المسكن لكل ما وقع في الوجود من الخيرات والشرور وفي حكمك الهل والعقب جميع الأمور وبيدك وأمن شيئتك تصاريف الأقدار والقضاء المقدور وأنت أعلم بأجلنا وضعفنا وذهاب هولنا وقوتنا أنت تباعدنا مما يهل بنا من الشرور وأن اتصالنا بما نريد الوقوع فيه من الخيرات أغربنا في جميع الأمور وقد وقفنا ببابك والتجل جنابك ووقفنا لا أتابك مستغيثنا بك في صرف ما يهل بنا من الشرور وما ينزل بنا من الهلاك مما يجري به تعاقب الدهور مما لا قدرة بنا لا تهمله ولا قوة بنا لا طله فضلنا وابله وأنت الأفو الكريم والمجيد الرحيم الذي ما استجاب بك مستغيث إلا غفته ولا توجه إليك مكروب يسكك إلا فرجته ولا ناداك ضرير من علم بلاء إلا أفيت رحمته وهذا مقام المستغيث بك والملتجي إليك فرحمد وتضرد إلى يديك وكل عونا وناصرا ودافئا لكل ما يهم بي من المصائب والأحزان ولا تجعل عظيم ذنوبي هاجبة لما ينزل إلينا من فضلك ولا مانعة لما تطيفنا من طولك وآمنا في جميع ذنوبنا بأفضل كفرانك وفي جميع ذلاتنا وعثراتنا برحمتك وإحسانك فإنا بفضلك راجون وعلى كرمك مؤولون ولنوالك سائلون ولكمال عزك وجلالك متضررون فلا تجعل حقنا منك الخيبة والهرمان ولا تمن من فضلك الطرد والخذلان فإنك أكرم من وقف ببابه السائلون وأوسع مجدا من كل من كان فيه التابعون فإنه لك المن الأعظم والجناب الأكرم وأنت أعظم كلمة وأعلى مجدا أن يستغيث بك مستجيب فترد خائبا أو يستعطف أعظم ولك متضرر إليك ما يكون هضمك الهرمان لا إله إلا أنت يا علي عظيم يا مجيد يا كريم يا واسع واسع الجود يا بر يا رحيم برحمتك يا رب الراحمين اللهم يا الهنا واله كل شيء يا اله الاول والاخرين يا قوي الجبارين ويا رب العالمين غلبت المتكبرين وقضت الظالمين ولا يكون لامرك ملك الا وذل ولا جبار الا وخطا ابت الاولين تميت الاخرين وتعلم السر واخفى وتثني الظن ولا سترى وتؤمي اعين الناظرين فلا تبصر من منعته منها وتتوسل كل ذنب من نصرته وتهين اعداءك اذا فواد أوليائك وأنا عبدك فامر بكل ظالم غشوم فاجر خطار وارد كيد في نار يا رب العالمين اللهم عمش أبصارهم ظلمة لا يبصرون وأعد قلوبهم فلا يفقهون وأصمت ألسنتهم فلا ينطقون واقبض أيديهم فلا يبطشون وأسألك يا إلهنا ترانا وأنت الناب منهم بهك القوة التي رفعت بها السماوات ودهوت بها الأرضين واستعليت بها على عرشك وقبضت بها في الأرض السماء والارض يا الله يا هيا قيوم يا من ليس كمثله شيء السميع البصير آفنا ونجنا واقض حاجتنا وهبها لنا بحق علمك المكنون وسرك المكتوم وفضلك المعلوم أثبل علينا رضا سترك الذي لا تحرك الرماء ولا تذره الرياح لا تجل الظالم علينا سبيلا يا رب العالمين أنت تنصر المظلوم وترد الغشوم وتم من شئت ممن شئت إما ومع وما أماني ونفسي وما ملكت يدي مما حضر معي واهرس خذ ما غضى عني فإنك شاهد لا تغيب وهادر لا تزول وهلم لا تهول يا رب العالمين أدعوك يا نور النور ويا نورا في نور ويا نور مع نور ويا نور فوق نور ويا نورا تضاء به كل ظلمه وتدفع بكل شدة وكل شيطان مريب ويقبل بكل جبار متكبر الله وبحق ما دعوتك به وسألتك إياه اجعل كيد من رام ظلمي في نفسي وأهلي وأولادي تحت قدمي فإنك تم من شئت ولا قادر غيرك ولا هاكم سواك وبحق الاسم الذي استقر به عرشك وبحق الاسم الذي استقر به كرسيك يا الله العظيم الأعظم اجعل هيبتنا نورا تكرم من جميع ابائي براموني وتذيب قوة على من يريد ظلمه فيا ربي ويا رب كل شيء يا رفيع جلاله ويا عظيما سلطانه ويا كبيرا شانه يا الله المامور في كل فعاله يا هجئ لا هجئ الا ويا حاكم لا حاكم الا يا من له العظمه اذا انقطعت عظمه المتكبرين يا من لا يفوت هارب ولا يدرك طالب تدرك الابصار ولا تدركك الابصار وانت العزيز الحكيم ولا يهودك بشيء ولا يلقاك سوى شيء اشتم من ضامن بضر بما يوقف عنا وارجب كيده عليه وامسك بما من كيده وارسنا يا صمد يا خير من عبد يا من هو باق على الابد وارسنا يا صمد يا خير من عبد يا من هو باق على الابد وارسنا يا صمد يا خير من عبد يا من هو باق على الابد حبل بركتك ولا تسلم لسواك وسنة عزيزة وخلفة مبينة واجعلنا من لدنك سلطانا نصيرا بك استنصر أبصرنا وإليك سألنا وعليك توكلنا فلا ترد رغائبنا من عندك ولا تجر ظلمك رب العالمين برحمتك يا رب الراحمين بحق هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البار المسول الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع الويز المضل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم الذي الغفور الشكور العلي الكريم الكبير الأبيض المقيت العظيم الدم الكريم الرقيب المجيب الواسورة الودود البدر بدر الشهير الحق الوكيل القوي المتين الولي الأمين الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقصود الغني المقني المعنى الدار في النور الهادي البلي والباقي الوارث الرشيد صبر جل جلاله جل هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن الاجر الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا ضرب الله توفنا مسلمين مؤمنين بعد الأمة من صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وذهاب هم وغم وكربة وذهاب مرض وسقم وسقم وإبنة وذهاب وجع وورم وألم والإقرب الصالحين يفعل لما يريد اللهم جل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلوا على النبي الكريم aka anya waga anya na di islam onye ne lati n tomori si ma ke yo ọrọ adị mkpa ịra ha nyere ọ webira ọ webira ịra raihana ilé hóró rẹ̀ gbóòrò ẹ̀ mọ́tún tó mú yìí a máa sọ kòkó mú ríru ní ìrìn káàkà aṣíhádù anlá ìlàáhà ìlàlọ́hù wáhádàhù máa ṣẹ̀ríkà láhù wá aṣíhádù anna محمدا عبد الله ورسوله وأن عيسى ابن مريم ابن مريم عبد الله ورسوله ukawa milioni kenyo hina sana hohe kemu milioni nyara gene gene honya hina onyo gwa lórí ẹ̀ma mi wẹ́nu nǹkan nábàá muhammad sallallahu alayhi wa sallam ọ̀rẹ́ òmùrí àbídọ́gbọ̀n tó mórí lórí ẹ̀ma mi wẹ́nu nǹkan anabi isa náà bọ̀bọ̀ náà jesus ọ̀rẹ́ òmùrí ọ̀rẹ́ àbídọ́gbọ̀n tó mórí ìwé náà máa mi islam yẹn náà jẹ́ mi. bino no mane abisu abide mbebe na kubyo ene bi omuri ora nyina kana kuli omuri ana okuba akono na nabasha ne tatuwae do shora wewo do shora baye wo ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.